vision mo ní lágbára ọlọ́run a máa sún ni a máa sún lọ síbi ire a máa sún lọ síbi ayọ̀ a máa sún lọ síbi àlùbáríkà a máa sún lọ síbi oríire láṣẹ ọlọ́run ọba àwọn oníbá wọn sunrun ìyà a ní bá wọn sunrun burúkú lágbára ọlọ́run ọba ẹ wà àlejò mi lélẹ̀ ní ọdún hmm, ni kì í ṣàìmọ̀ fọlọ́kọ ẹ̀yin tẹ́ bá wà lórí Instagram ẹ̀ tí wọ́n máa lóríṣiríṣi ọwọ́ oríṣiríṣi nǹkan tán ti ń ṣe níbẹ̀ ní at bells signature ṣùgbọ́n àwọn gangan ẹni tó wà ń di òrò tó rò fi ń dùn gangan ni mo gbé wá tí wọ́n á jókòó síbí pẹ̀lú mi wọ́n sì ti ń ṣiṣẹ́ ilẹ̀ ta sí díẹ̀ ti tó ọdún mẹ́wàá ní kò pẹ́ kò pẹ́ wọ́n tiẹ̀ ṣe àpèjẹ kan ṣé àpèjẹ la máa pè àbí pàdé torí ẹ mọ̀ pé àti tá à ń sọ̀rọ̀ yìí kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àwọn aláwọ̀ funfun ni ó sì ti pẹ́ ilẹ̀ ti ta sí i dáadáa tó fi di wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí nílò ṣùgbọ́n àti tá à ń sọ̀rọ̀ ń pa àwọn aláwọ̀ funfun tó gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì wá fún wa àwọn ni wọ́n kó wá sí orílẹ̀-èdè nàìjíríà níbí nígbà tó jẹ́ pé tí wọ́n bá ti ń lọ sílé ìjọsìn òun ni wọ́n lò ṣùgbọ́n nísìnyí táyé ti dayé ọ̀làjú ìṣe ilé ìjọsìn nìkan là ń lò lọ à ń lọ sí àwọn onírúurú ayẹyẹ tàlejò wa sì tẹ̀síwájú láti ṣàlàyé fún wa ṣùgbọ́n ohun tí wọ́n ṣe hmm, mi ò lè lọ nítòótọ́ tòótọ́ wọ́n pè wá ṣùgbọ́n ọ̀nà pọ̀ òun náà ni kò jẹ́ ká lè yọjú síbẹ̀ wọ́n náà pe àpèjẹ fún àwọn tó ń ṣe irú iṣẹ́ ìmú afẹ́ bí wọ́n ǹjẹ́ àwọn èèyàn tiẹ̀ yọjú. àwọn èèyàn yọjú o àwa tá à ń ṣe adẹ̀pọ̀ gan-an ìyẹn túmọ̀ sí pé àwọn tó ń ṣiṣẹ́ yìí lórílẹ̀‐èdè nàìjíríà pọ̀. a pọ̀ tó bá dé orí instagram tó wo millennials network ng wọ́n bá wa ń bẹ̀ wọ́n á rí oríṣiríṣi àwọn tó ti ń ṣe láti thirty eight years ago. Hmm. ìyẹn túmọ̀ sí pé ọdún méjìdínlógójì sẹ́yìn òun làwọn ti ń ṣe tó ti fi jẹ àwọn ìbòjì sọ pọ́dún mẹ́wàá nípa ọ̀nà jìn àwọn tó ti ń ṣe láti bí ọdún méjìdínlógójì thirty eight years. bẹ́ẹ̀ni. ah wọ́n wà ní àpéjọ yẹn a ní láti lọ pè wọ́n pé ah àwọn ìyá wa ni àwọn ìyá ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni àwọn la fi ṣe ìyá ọjọ́ yẹn torí wọ́n ti àwọn lọ́ọ́ ti da omi síwájú fún wa táwa fi ń ta tẹ̀lẹ̀ tútù so a mm. pè wọ́n àwọn tó dẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà àtàwa náà mm. ta ti wà ń bẹ̀ lánàá síjẹta mm. gbogbo wa la péjọ síbẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti lórí Instagram yẹn a pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn tó wà ní state oríṣiríṣi tó wà ní Enugu Port Harcourt Ìbàdàn tó wà káàkiri àti ẹ̀ níkanú wa tó wá láti Uyo hmm. fún ìpéjọpọ̀ yìí hmm. fún àǹfààní ẹni tó wá jẹ́ pé ó wà nílé bẹ̀yẹn tí ó jẹ́ pé iṣẹ́ yìí ó wù ú láti kọ́ bí ọ̀sẹ̀ mélòó bí oṣù mélòó ọdún mélòó ni èèyàn fi ń kọ́ irú iṣẹ́ báyìí. fún ọ̀dọ́ kankan bó tiẹ̀ jágbàlagbà gan ni tán fẹ́ kọ́rù nǹkan báyìí tí ọkàn wọn bá ti tó bá ti wà made up wípé kíní yìí mo fẹ́ kọ ọ̀sẹ̀ méjì wọn á kọ oṣù kan wọn á kọ tèmi bá kọ àwọn èèyàn mi ò ń jẹ́ kó pẹ́ jù nítorí kíní yìí ó wà easy horse téèyàn bá wà creative ó ti wà hmm. ó ti wà lára wa èèyàn kàn máa need láti jókòó kó practice mọ́ bí irú nǹkan tí mò ń ṣe yìí sí ọjọ́ kan péré ni mo fi kọ́ bẹ́ẹ̀ ni hmm. ọjọ́ kan was just one day training hmm. ni mo kọ́. òun lẹ́dẹ̀ síwájú pé ti bẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ nídìí iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni and practice ló jẹ́ kéèyàn débi téèyàn dé mo jókòó tì mo dẹ̀ ń mo ń ṣe mo ń ṣe mo ń ṣe mistake mi màá tún ṣe hmm. bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn so ẹni tọ́pọ̀ ẹ̀ bá fẹ́ ṣe ọ̀sẹ̀ méjì oṣù kan ó pọ̀ jù òun máa kọ́. ẹ ṣe púpọ̀ ọ̀sẹ̀ méjì oṣù kan káwá àwọn òde wo gan-an làwọn èèyàn lè wo àwọn kinní lọ torí ìgbà tí mi kọ́ ní ó dàbẹ̀ ni pé ẹ̀mí tẹ̀m̀bẹ́ nìkan sọ̀rọ̀ ó ní à pẹ́yẹ ìgbà tó fi ń lo kọfẹtì àti fúláwá gẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí ń tà pé a ti kúrò lọ́dọ̀ pé ẹnìkọ̀ọ̀kan lè dá ṣe báyìí ṣùgbọ́n nínú àwọn èèyàn mélòó èèyàn mélòó lẹ́nìkọ̀ọ̀kan tó lè sọ pé òun fẹ́ wá dá àwọn kinní ṣe kò ní jẹ́ kí owó yẹn kó ṣùjọ mọ́ èèyàn lọ́wọ́ nígbàgbé àwọn kọfẹtì wọn ṣe kọfẹtì mọ́ ladies in wardrobe sí mọ́ àwọn ọ̀rẹ́ ìyàwó láǹ lace ọ̀rẹ́ ìyàwó aláǹkárá òun là ń rí báyìí nísìn mo fẹ́ bí ẹ̀yin tẹ́ wà ń díṣẹ́ pé ǹjẹ́ àwọn èèyàn bíi ẹgbẹ́jú bíi pé òkè o àwọn ọmọ ìyàwó rèé o ẹ ṣe fún àwọn ọmọ ìyàwó ìjọ sì ń lò fún irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ni àwọn tó ń ṣe ìyàwó à ń ṣe fún wọn ìyẹn nìkan kọ́ dẹ̀ lèèyàn lè wọ̀ fún àwọn kwaya níjọ hmm. wọ́n fẹ́ ṣe concert bí hmm. ojoojúmọ́ bẹ̀rẹ̀ tí lọ́ndé wọ́n fẹ́ ṣe nǹkan ṣùgbọ́n mo lọ́rọ̀ tàwọn kwaya yẹn irú àtẹ tó wà lórí màdámù mi ó ti ń wò mí látẹ̀kọ́ pé ṣé mi ò ní yẹ̀ ń wò ni ẹ wo orú eléyìí báyìí nísìn ó dàbẹ̀ ní pẹ́gbẹ́ kan orí lóde o ṣáwọn wòlíì ìjọ wa ò ní bínú pé ẹgbẹ́ kan orí la dé wá sí. oríṣiríṣi irú ẹ̀ náà là ń ṣe irú eléyìí tó wà lórí yín sìn àwọn kwaya lè lò àwọn ọjọ́ kan wà bíborí ò ń ṣe ẹ̀ṣẹ̀ so àwọn kan bẹ́ẹ̀ yẹn wọ́n lè lò àwọn kan dẹ̀ wà fún àwọn tó ń ṣe oríṣiríṣi àwọn event àwọn tó ń ṣe ushering fún àwọn ìpéjọ ṣe ń pa àwọn amáláwọn àwọn obìnrin tó máa dúró tó máa ok àìjókòó sí bí o aṣọ náà wọ́n lè lò. Hmm. ẹ àwọn aṣọ náà àwọn obìnrin tó ń ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ẹni wọ́n lè lò yàtọ̀ sí ìyẹn nìkan gan mo tún wá wò ṣé ó lọ́jọ́ orí tó lè lo àwọn nǹkan wọ̀nyí kò lọ́jọ́ orí o ẹni tó bá ti wọ anybody tó bá wà fashionable tó gbóge tó moge. ìyẹn ti mọ̀ pé ọlọ́mọ ọdún márùn-ún. ọmọ ọdún márùn-ún kékeré tó wà níwájú yín yẹn ọmọ ọdún méjì ọmọ ọdún méjì lẹ ṣe fún abẹ́ẹ̀rí ni ló sì dáa tó lè eléyìí bu yìí pọ̀. ó lè wọ lọ sí church irun sì wọ́n ń ṣe Christmas party ní school a máa ń ṣe fún wọn mm. Christmas carol a máa ń ṣe fún wọn ilé ti ẹjọ ilé ti Christmas báyìí ilé ti wọ kérésì fún iléèwé báyìí bẹ́ẹ̀ nítorí àwọ kérésì rè àwọ kérésì náà ti lè àwọn ọmọdé náà ń lò ọmọdé náà ń lò wọ́n ṣe fún birthday photoshoot à ń ṣe fún wọn àwọn nǹkan wọn tiẹ̀ wọ́n ṣì ń expect ìkọmọ wọn wá àwọn tó fẹ́ ṣe bridal shower ẹ̀hẹ̀ bridal shower baby shower baby shower gbogbo ẹ̀ là ń ṣe fún. Hmm, ẹ wo ẹ̀yin ara ilé ẹ̀yin ẹ ṣáà ti gbá mi láago ẹ kàn sí mi lórí ẹ̀rọ ayélujára lọ́lọ́kanjọ̀kan kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ kájọ dúnàádúrà kẹ́yìn náà wá jàlejò mi lórí ètò àbí kẹ́ wá gbé nǹkan sí orí ó pẹ́ tí mo ti ń sọ pé mi ń fẹ́ kí tábìlì mi máa ṣòfò ọlọ́run dẹ̀ ti ń gbàdúrà mi àbí ṣó ṣòfò báyìí ẹ̀yin náà ẹ̀yin náà ẹ wá dá síṣẹ́ ẹ̀yìn rere ẹ wá má yìí kú bẹ́ẹ̀ torí mi ọmọ yín ọ̀rẹ́ yín bolo àtìfẹ́ ọlọ́run níyì mo ṣì wà ń bí pẹ̀lú àlejò mi aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ bell signature.